الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه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 ó fi ran àwọn ànábì ṣáájú náà ló sì fi ran ànábì gbẹ̀yìn la ilaha illallah òun ló mú kí àwọn kan jẹ́ mùsùlùmí òun náà ló sì mú kí àwọn kan jẹ́ káfìrì la ilaha illallah ó mú àwọn kan jẹ́ ní apá ọ̀tún ni ó sì mú àwọn kan jẹ́ ní apá òsì tó bá di lọ́la kìyàmù la ilaha òun náà ní gbólóhùn eléyìí tó ṣe pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́ntọ́lọ́ ń dá màláìka ni ènìyàn tàbí àlìjánu àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó gbàgbọ́ nínú ènìyàn àti àlìjánu wọ́n ń sọ la ilaha illallah gbogbo màláìkatu rahman àwọn náà ń sọ la ilaha illallah ṣebí ìwọ ti mọ̀ pé tánìkan bá fẹ́ kúrò ní ipò jíjẹ́ kèfèrí tó ń náà fẹ́ di mùsùlùmí gbólóhùn tí ó wí náà ní la ilaha illallah à ń sọ ike la ilaha illallah miftaaxul janna wa ma min miftaaxin illa wa asnan la ilaha illallah ó náà ní aljanna ṣùgbọ́n kò sí kọ́kọ́rọ́ kan àyàfi kọjá pọ̀ lẹ́yìn àwọn èyí tí la ilaha illallah ti ṣe kọ́kọ́rọ́ àlìjánná ní ọ̀nà làǹṣẹ́ làyè fara wa àti ṣe àlàyé pé al-ilm ọ̀kan nínú eyín rẹ̀ ni o gbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ al-yaqin ní àmàdájú al o sì gbọ́dọ̀ jẹ́ni tó ní àfọ̀mọ́ fún gbólóhùn yìí báyìí ọ̀sẹ́dù o sì gbọ́dọ̀ jẹ́ni tó gbàgbọ́ lódodo alimahaba o sì gbọ́dọ̀ jẹ́ni tó nífẹ̀ẹ́ sí ntọ́tọ́ka sí lónìí a sì àlàyé ìtúsẹ́kù nínú wa náà láti rí alẹ́ nkẹ́yàdẹ́. الانقياد وهو الاستسلام الاستسلام kí ọjà ni tó ṣe pé ọsọpasọsẹ sílẹ̀ fún gbólóhùn yìí báyìí ìsọpasọsẹ sílẹ̀ fún gbólóhùn yìí òun náà ni pé gbogbo ń tó jẹ́ ìwọ gbólóhùn yìí ká pé fún un àwọn ẹsẹ tó jẹ́ ọ̀ràn yà kẹ́ni tó bá ti wí gbólóhùn yóò wí agbọ́dọ̀ rí i pé awí awí ní gbólóhùn èyí tó jẹ́ gbólóhùn nínú àwọn ẹsẹ àṣẹ ní iṣẹ́ eléyìí tó jẹ́ iṣẹ́ tá a forí ara ṣe àwọn àmà gbogbo ẹ̀ ikhlasan lillah nítorí tọ́lọ́ nìkan wa talaban li mardatihi àti nítorí pé àwọn wá ìyọ́nú ọlọ́run ọba nìkan jẹtẹlẹ bá yé wa eléyìí ni wọ́n ń pè ní al ìsọpasọsẹ sílẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa kájẹ ni tó ṣe é pé gbogbo ń tó jẹ́ ẹ̀tọ́ la ilaha illallah à ń ṣe gbogbo ń tó sì jẹ́ iṣẹ́ tó jẹ́ ojúṣe rẹ̀ kọgbẹ́yìn nínú sí wa káma wá ṣe gbogbo ẹ̀ nítorí tọ́lọ́ kìí ṣe nítorí nǹkan mi. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń ṣe Islam látàrí ipa àgbàlá ilaha illallah gbọ́ nígbà tó sì jẹ́ pé púpọ̀ nínú wa wọn ò gbà fà fọlọ́ wọn ò sọpasọsẹ̀ sílẹ̀ fọlọ́ kí ni ntọ́lọ́wọ́ bá gbé kàn wọ́n èwo lọ́lọ́wọ́ bá fi ṣe wọ́n tí wọ́n láwọn gbà fọlọ́ tí wọ́n láwọn sọwọ́ àwọn sọ sílẹ̀ fọlọ́ àwọn òjá ń pátá mélòó nínú tí ń ṣe ọmọ èèyàn lọ́mọ èèyàn gbà fọlọ́ wọn bá nínú ẹ̀ tí wọ́n bá sì sọ̀rọ̀ la ilaha illallah ó sọ pé ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ eléyìí. àìkò sọpásọsẹ sílẹ̀ fọlọ àìkò gbàfà fọlọ níṣẹ́ ní ń sí pé èèyàn gbàlá ilà ìlọlọ àgbọ ọlọ́ni wa anibu ila rabbikum wa aslimu lẹ ẹ ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá yín ẹ wá fún fọlọ ó túmọ̀ sí pé gbogbo ní ká ṣe é a gbọ́dọ̀ rí pa ṣe o gbogbo ntọ́lọ́ wọn bá ní ká pàtì a gbọ́dọ̀ rí pa jìnnà ṣe nínú sọpasọsẹ sílẹ̀ fọlọ́ lélẹ́ ìwà ìsọpasọsẹ sílẹ̀ fọlọ́ ó túmọ̀ sí pé gbogbo ẹjọ́ tọ́lọ́ wọn bá dá wa àfi ká gbà gbogbo ntọ́lọ́ wọn ní kọ́ sí wa àfi ká má jà ń pata nítorí pé ọlọ́wọ́n bá lóní wa nítorí wá sí ìwú ló lè fi wá ṣe á wàá sọ pásọsọ sílẹ̀ fún olóníkà ṣiṣẹ́ ìjọsìn yìí kò rọrùn kò rọgbọ á máa wá ṣe tìfẹ́tìfẹ́ á máa ṣe nítorí tọ́lọ́ nìkan torí kálíbà àbádáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ wa anibu ila rabbikum wa aslimu lahu ọlọ́wọ́ bá tún ní. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن تعالى نتورى واجلسي بيتا نتسيكي ọgbà fàfún ọlọ́run ọba wa ọgbà fàfún ọlọ́run ojú ojú sẹ̀sílẹ̀ fọlọ́ ojú ojú sílẹ̀ fọlọ́ gbogbo ntọ́lọ́wọ́ bá fẹ́ kó ṣe ló máa ń ṣe kò sì ní í ṣe tìkára tìkára kò ní í ṣe tòròjú tòròjú wọn yóò máa ṣe ti dùnú ti fẹ́ nítorí pé ẹni jẹ́ sílọ́n tí ó dùnú sẹ́ńgbà tó bá wá di kó fi tọ́lọ́ ńlẹ̀ nínú rẹ̀ ó dùn torí ẹ̀ ká sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́ ó ń túmọ̀ sí gbogbo la ilaha illallah gbọ́ ọlọ́ni wa man yuslim wajhahu ilallahi wa huwa muhsin faqad istamsaka bil urwatil wuthqa ẹnikẹ́ni tó bá fi lè sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́ tó sì jẹ́ olùṣe dáadáa ẹnikẹ́ni tó bá sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́ tó sì jẹ́ olùṣe dáadáa ẹnikẹ́ni tó bá sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ́ tó sì jẹ́ olùṣe dáadáa ẹnikẹ́ni ẹ̀tọ́ ọmọ ẹ̀ka ẹtù wọn ká ẹnikẹ́ni tó bá sọpá sọsẹ sílẹ̀ fọlọ́ tó sì jẹ́ olùṣe dáadáa faqad istamsaka bil urwatil wuthqa dájúdájú onítọ̀hún ó ti di okùn ọlọ́wọ́n ọba tó yí mú dájúdájú ó ti di okùn ọlọ́wọ́n ọba tó yí mú eléyìí túmọ̀ sí pé àìgbàfà fọlọ́ọ̀ àìkò fẹ́ ṣoríire ni àìkò gbàfà fọlọ àìfẹ́ wà lìjánà ni torí ẹ ọlọ́wọ́ bá gbé àdánwò bẹ́ẹ̀ ó ní kí àdínkù ọba dúkìá rẹ ó gbé àdánwò bọ́ ó ní kí àdínkù ọbọ̀ ń ka àwọn ẹni tí ń bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run gbé àdánwò bọ́ ó ní kí àdínkù kọ́ bá àlàáfíà rẹ wọ́n á fẹjọ́ ọlọ́wọ́ bá sùn.

aláìlérò lẹ́yìn tó ti sọ̀sọ̀kúsọ o ti wéwèé kówèé o ti rèrò kérò sọ́lọ́ gbà náà lọ́wọ́ lọ gbàfà fọlọ́ kìí ṣe gbàfà fọlọ́ ńlẹ́lẹ́ yẹn wọn kìí ṣe ìpele yẹn ní sùúrù rárá. fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wa yusallimu taslima ọlọ́ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ro ọlọ́ni ló ń fi rán bóra ẹ ò ní jẹ́ni tó gbàgbọ́ rárá títí tá ò fi gba ìdájọ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa gbogbo ntó bá bí ìyapa láàrin ẹ ò lọ gba ìdájọ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ tẹ́wọ́ gbà tìfẹ́tìfẹ́ ẹ tẹ́wọ́ gbà tìdùnnú tìdùnnú. ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت tí wọn sì ní rí nǹkan kan tí wọn máa ha wọn lọ́kàn tí wọn máa ha wọn lẹ́mìí lórí ìdájọ́ tó ṣe tó ṣe pé wọn dunnú sí ni kì í ṣe pé nǹkan kan máa ha wọn lẹ́mìí. wa yusallimu taslima tí wọ́n sì fi gbàfà ní ìgbàfà tán ìgbà náà wọ́n tó jẹni tó gbàgbọ́. a jẹ́ pé àwa náà àfi ká gbàfà fọlọ́n o àfi ká gbàfà fẹ́sìn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń gbọ́ lójoojúmọ́ pé ara ẹ̀sìn wa ni ṣùgbọ́n tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa à ń gbọ́ à ń fetí pàlàbà rẹ̀ nu pé kò bá mi wí èmi kí ń bá wí ẹlòmíín sì gbọ́ ó lé mi ní ń bá wí ṣùgbọ́n kò tí ì tó àsìkò tẹ́mi ó lò kò tí ì tó àsìkò tẹ́ ń lò ìgbà wo lọ́wọ́ á lò ó lọ dọjọ́ alẹ́ òun ìgbòwúrọ̀ ló ń ṣẹ̀ṣẹ̀ wà báyìí ó sì ti pọ́ ọmọ ọgbọ̀n ọdún Igbo òwúrọ̀ lọ́wọ́ ó ti pọ̀ ọmọ ogójì ọdún ó ti ọgọ́ta ọdún ó ti àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin ìgbà ló sì wà ńgbà lọ sọ́pọ̀n torí ẹ̀ ká gbọ́ ká má tẹ̀lé ó túmọ̀ sí pa àgbàfà ká gbọ́ ká má ṣe yẹ̀yẹ́ ó túmọ̀ sí pa àgbàfà ká gbọ́ ká fi tipa làbá rẹ̀ ó túmọ̀ sí pa àgbàfà ti gbọ́ ní ló ti gbọ́ tí ì tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam onítíyàwó yín bá sẹ́yìn ẹ ò gbọ́dọ̀ gbá létí o tíyàwó yín bá sẹ́yìn ẹ gbọ́dọ̀ gbá létí wala tuqabbih ẹ ò sì gbọ́dọ̀ buburuku ebu tí ó mú yín padà máa kórìíra rẹ̀ ẹ gbọ́dọ̀ gbogbo wa náà ní sẹ́yìn yín bá sẹ́yìn tẹ́ bá fẹ́ nà ń ṣe ẹ̀yìn rẹ̀ lẹ́sẹ̀ gbá ni àbí etí ẹ̀ láti máa sọ pé màá gbá ojú ẹ̀ sòsà wa gbàfà ni àwọn tá a lá gbàfà fọlọ́ à ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam nítorí wọn ni ká má sè má làá má má fẹ́ sè bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò ká tètè máa à tó bá dojú ọjú à inú pa àgbàfà fọlọ́ ni sísè lọ nínú pọ̀ gbàfà fọlọ́ ni kọ́ ọ máa tètè débi tó ti sè lọ inú pọ̀ gbàfà fọlọ́ ni ẹ wá wò ó oníkà tètè máa dé lọ́nà àsẹni lójú kòkòrò ẹ lọ́ bá kọ́ dé o tó dé lákòókò àkọ́kọ́ o àfi bí ẹni tó fi ràkúnmí ṣe sàrà àkókò tó tẹ̀lé bí ẹni fi màálù ṣe àkókò tó tún tẹ̀lé sí bí ẹni fàgbò ṣe àkókò kẹrin bí ẹni fi adìẹ ṣe sàrà àkókò karùn bí ẹni fẹ̀yìn ṣe sàrà lẹ́yìn rẹ̀ tí lè máa ń bá ti dé àwọn màlàíkà ọ̀pàwé wọn dé ọ̀hún á ní kókó ẹni tó pẹ́ déyìn sínú ìwé wọn alágbàfà fọlọ́ kí ló dé tóbi jẹ́ pé ọ̀rọ̀ yìí àìfi ṣiṣẹ́ ọ̀rọ̀ yìí àìfi ṣiṣẹ́ a sì la gbàfà fọlọ ẹlòmíì yóò dé ẹ̀yìn ìgbà tí lè máa ń bá ti bẹ̀rẹ̀ kútùbà ẹlòmíì ó sì dé lókù díẹ̀ tí lè máa mọ parí kútùbà ẹlòmíì ó dé lẹ́ba wọn fẹ́ ṣe kọ́ọ̀mà ẹlòmíì ó sì dé lẹ́ba wọn fẹ́ sálámà la hawla wala quwwata illa a sì sọ pé àwa o àwa gbàfà fọlọ àgbàlá ilaha illallah àgbà eléyìí tó túmọ̀ sí pé ó kù díẹ̀ káàtó fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn àṣẹṣe wa ń fẹ́ àtúnṣe jama nítorí pé láàrin wa sọ́lọ́ tó àbá túnṣe ó dájú pọ́lọ́ ò ní tún àárín wa àtàwọn èèyàn ṣe ẹni tó bá ti lè tún àárín rẹ̀ àtọ́lọ́run ṣe ọlọ́run ọba ọba tún àárín rẹ̀ àtàwọn èèyàn ṣe ọlọ́run ọba kọ́ dákun kó wa ìgbà fàfọ́lọ́ ó kó nǹkan púpọ̀ sínú eléyìí tí ń túmọ̀ sí pé tó bá dùn ká gbá fàfọ́ lọ tó bá kán ká gbá fàfọ́ lọ nígbà tó dùn ká mọ̀ pọ́lọ́ ló mú wa o ká mọ̀ pọ̀rọ̀ o nígbà tó sì ká gbá fàfọ́ lọ ká mọ̀ pọ́lọ́ ló mú wa o kìí sí èèyàn kìí sí èèyàn nínú àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam a rí àwọn àdìsí tó tọ́ka sí pé èèyàn ní jẹ́ ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo ṣáájú kó tó di wípé ntọ́lọ́nfin rán anabi sallallahu alayhi wa sallam èèyàn ń tẹ̀lé lójú méjèèjì èèyàn ń tẹ̀lé lójú méjèèjì kí wọn sọ pé alukurani ni máa tẹ̀lé kò sí tó kàmí pẹ̀lú sunna ọgbà fàfọlọ ni tọ́bọ́lá náà lọ sọ pé wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu gbogbo ntànàbí bá mú wá fún yẹn gbà ó nítorí bá sì kọ̀ fún yẹn pati nínú ntànàbí sì mú wá fún wa ní kíni sunna rẹ̀. nínú àwọn èyí tí kọ́kọ́rọ́ fi sí àgádágodo àti wàlìjánà tó ní ọ̀nà ní alqabul kárípa àgbà la ilaha illallah yẹn àgbà àgbà wọlé àtẹ́wọ́gbà àwọn ń padànù agbawọlé àkọ́ agbawọlé àpá ní nǹkan kan fi ṣe ṣé gbogbo wa sì gba la ilaha illallah wọlé báyìí kò dájú o torí tó bá kọ́ agbawọlé a rí i pé àwọn àṣẹṣí kan tó kù lọ́dọ̀ wa tí ń tọ́ka sí pé àgbà la ilaha illallah wọlé pọ̀lọpọ̀ lónìí báyìí ó ti wí ọ̀pọ̀lọpọ̀ àyájọ́. ọ̀pọ̀lọpọ̀ gèdè ti tẹnu ẹlòmíì jáde ó sì ló ń gbà la gbọ́. adáwọ̀ ṣe wọ́n bá kẹ́dùn wọ́n làmú ọlọ́ọ̀ni ó lélẹ́yìn ní ìfẹ́ gbọ́ ẹ bá kọ́ lọ́ọ́ ló mú wa o torí kọ́ lọ́wọ́ bó ṣe bí ènìyàn ó sì wọlé. ṣebí wọn náà mà ikú Ọlọ́run ló wù ní nítorí fẹ́ òfin bọ́ọ̀sì ètò ìrìtọ̀ wá pa àwọn èèyàn níjà ipa wọn ni wọ́n dínà tí wọ́n jẹ́ kí nǹkan yẹn bọ́ọ̀sì àwa ti mọ̀ pé ma sha Allahu kan wa ma lam yasha lam yakun tọ́lọ̀ náà ni ntọ́lọ̀ ọba ọba sì fẹ́ kò lè sẹ́ láéláé ọlọ́run sì gata yọ kí nǹkan kan mọ́ á ṣẹlẹ̀ nínú ìjọba rẹ̀ tí èso ń lóní kọ́ ṣẹlẹ̀ ọlọ́run gata yọ bẹ́ẹ̀ a jẹ́ pé a gbọ́dọ̀ gba la ilaha illallah wọlé torí gbogbo nǹkan pátá bọ́lá ń ṣe fẹ́ ló ń ṣẹlẹ̀ ọlọ́run ni wa kadhalika ma arsalna min qablika fi qaryatin min nadhirin illa qala mutrafuha. إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين الله نرى النبي محمد sallallahu alayhi wa alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti ṣe rán yìí táwọn kèfèrí sì ń ṣàtakò tí wọ́n kọ̀ láti gbàgbọ́ yìí bẹ́ẹ̀ náà ló ti ṣẹlẹ̀ ṣáájú tiẹ̀ o kò sí ìlú kan nínú àwọn àlùlé ayé tá a rán ìránṣẹ́ wa kan ṣe àyàfi kí àwọn aláṣẹrí kabẹ̀ kí wọ́n máa sọ fún ànábì yẹn yìí pé orí ìlànà kan la bá àwọn bàbá wa o orí orí pa wọn làwọn ó sì máa tọ̀ ẹ̀ríkẹ́ bí a ṣe sọ fún anabi wa nánu sallallahu alayhi wa sallam orí ìlànà kan la bá wọn bàbá wa orí orí pa wọn làwọn máa tọ̀ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ míì nínú àwọn aláìlérò wọ́n sì ń sọ bẹ́ẹ̀ lónìí pórí ìlànà kan la bá wọn bàbá wa orí orí pa wọn làwọn máa tọ̀ àwọn ò lè jẹ́ kẹ́nìkan kó mú àwọn kó lórí ẹ̀ alákatakítí kan kò lè mú àwọn kó ń di à ń ṣẹ́gun alákatakítí kan kò lè mú àwọn kó ń di à ń sọ̀rọ̀ alákatakítí kan kò lè mú àwọn kó ń di à ń kadà láìlù. Alakata kitika kò lè mú àwọn kúrò ní àǹkà du'aul fawzil azim ẹ rí i pé bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ń sọdọ̀ níyì báyìí látàrí agídí àti fẹ́ẹ́nu tí kó ya jẹni lọ́nà kọ́nà torí ẹ̀ kò jẹ́ nǹkan tuntun ìwà nabi sallallahu alayhi wa sallam pé wọ́n ń takọ̀ pé wọ́n ń sọ pé táwọn bá wọn bàbá àwọn lórí rẹ̀ làwọn ṣe kú pé wọ́n ń takọ̀ wọ́n sọ pé káwọn máa gbé ntọ́lọ̀ fi ràn ọ́ lọ àwọn ò ní ìdí rẹ̀ kì í ṣe nǹkan tuntun ọlọ́ni sọ fún wa ìrẹ̀ anabi Muhammad صلى الله عليه وآله وسلم قال ji'tukum جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم أنا wa dá wọn lóhùn oníbàwò wa ni tó bá jẹ́ pé ntẹ́mi gbé wa báyìí ìmànà ni ọjẹ́ ìmànà ju ntẹ́ báwọn bàbá yín lórí ẹ̀ lọ ọjẹ́ ìmànà ju ntẹ́ báwọn bàbá yín lórí ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ta lẹni náà tọ́fẹ́ pé islam kò dájú gbogbo jagbajagba pálapàla tí gbogbo yẹn ń ṣe lọ ta lẹni náà tọ́fẹ́ sọ pé islam kọ̀dámárà kò í sọ̀nà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ranu ìrégbè táwọn èèyàn fi gbèsè ayé wọn ṣe lọ kí ni tó ń ṣe lẹ́sìn gan ojú ọ̀nà wo lọ ń tọ̀ àwọn atalẹ́ni tí ń fa ọ̀ka tó fẹ́ fi wá wé Islam tó fẹ́ fi sọ pé intense yẹn dájú Islam lọ kọ́ lọ́wọ́ bá dákun kọ́ mọ́ di àwa lọ́pọlọ. sọ fún wa ǹjẹ́ tó bá jẹ́ pé ntẹ́mi mú wá fún yín ọba jẹ́ ìmọ̀nà ju ntẹ́ báwọn bàbá yín lórí ẹ̀ lọ́nkọ́ ṣé onílàkẹ́ ò pa èyí tí kò jọ́nà tí kò ní pàtì nítorí ìtọ́jọ́ náà bì qalu wọ́n dá nàbí lọ wọ́n inna bima ursiltum bihi kafirun wọ́n dá wọn nàbí wọn yẹn pé wọn asẹ́kẹ̀fẹ́rí sí lédè kúkúrú asẹ́kẹ̀fẹ́rí sí àlè subhanallah eléyìí túmọ̀ sí pé àwọn kọ́ a sì sọ pé ìwọ kọ́ la kí wàhálà túnbọ̀ tẹ́ ẹni tó bá kọ́ la ilaha illallah kọ́lọ̀ ọ̀sánù tiwa ọlọ́ni fantaqamna minhum àfiyẹsẹ̀ wọn jẹ́ wọn ó túmọ̀ sí gbogbo ẹni tó bá ti kọ́ la ilaha illallah ìyọ́ jẹ́ ìyọ́ jẹ́ láyé ń bí ìyọ́ tún jẹ́ lọ́la al-qiyamah sẹ́ẹ̀rí ẹlòmíì nínú àwọn káfìrí yóò kó tí a bá máa jẹ́yàn ó yẹ kí tòun ti bàjẹ́ tipẹ́ tí a bá máa jẹ́yàn láyé ń bì kò yẹ kó òun oróúnjẹ kankan jẹ tí a bá máa jẹ́yàn láyé ń bì ó yẹ kó wọn máa rìn òhò yóò ní ẹdákun ẹdákẹ́ yé tara yín jẹ kò sí yà kankan kò sí yà kankan tó máa jẹrú àwọn ẹ fi yé wípé jíjẹ tó ń jẹ káfìrí lásán ìyà ńlá ni jíjẹ tó ń jẹ káfìrí ìyà ńlá ni ọlọ́run ní káfìrí o ọlọ́run ní fantaqamna minhum wọn jẹ wọn fanzur kayfa kana aqibatul mukadhibin ìwà anabi sallallahu alayhi wa sallam ẹ̀yin òdodo gbogbo ẹ̀yin ẹ̀yin náà wò báwo la túbọ̀ tán àwọn ẹni tó pọ̀rọ̀ ọlọ́wọ́n bá nírọ́ ti rí báwo la túbọ̀ tán wọ́n ti rí ọlọ́wọ́n bá kó ká túbọ̀ tán ti wọ́n dáa ẹ jẹ́ ká gba la ilaha illallah a ò gbọ́dọ̀ yá pàṣẹ ẹ jẹ́ ká gba la ilaha illallah a gbọ́dọ̀ kọ́tì gbogbo ntí la ilaha illallah tọ́ka sí kárí pàṣẹ gbogbo ntóni ká pàtì kárí ká pàtì kí sì ló tọ́ka sí ká sílọ̀ lónìí kan gbogbo ọ̀nà tí èèyàn gbà sílọ̀ ọlọ́nìkan ni ká ẹ máa fi sìn ẹ ò gbọ́dọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ẹ̀sìn táwọn mùsùlùmí ni o ẹ̀sìn táwọn mùsùlùmí ni látijọ́ tí islam ti dé tó fi dùn níyì báyìí bó ti ṣe wà nù àwọn tí wọn pèrè àwọn mùsùlùmí kan lè máa ṣe ìranù wọn lè máa ṣe régbè ṣùgbọ́n islam ò yí padà ń tiẹ̀ látijọ́ tọ́lọ́run ti fi ránṣẹ́ sáyé ẹ̀sìn ẹ̀sìn lọ́n lónìí ká ẹ gbọ́dọ̀ fi nǹkan sorogún sí nínú ìjọsìn lẹ́sìn islam ṣùgbọ́n a lè rí ẹni tí ń pèrè ara rẹ̀ alẹ́rẹ́ ẹni tí ń pera rẹ̀ mùsùlùmí tó ẹgbẹ́ ti yapa sẹ́sìn islam o níjọ́ tó bá sì ti ṣe bẹ́ẹ̀ o ti kúrò nínú islam o ti di káfìrì orúkọ tó ń pera rẹ̀ kọ́lọ́jà iṣẹ́ tó ń ṣe ni ó determine ìbò lọ́ọ̀bà ara rẹ̀ kọ́lọ́ ń jẹ́ ká bára wa níbi tó dáa torí de eléyìí báyìí ọ̀dọ̀ wọ wa kájọ ẹni tó ṣe pé yóò mójútó islam wa má fi tàwọn bàbá kan ṣe bàbá tó jẹ́ pé mùsùlùmí ló tó yẹ pé bí ti ń ṣẹbọ ní sóòsà má fi tàwọn bàbá kan ṣe aṣíwájú ló yẹ kó jẹ́ fáwọn èèyàn nídìí àbí kí lọ́yọ̀ kí lè máa mọ̀ ọ́ jẹ́ ìbáṣíwájú náà lọ́yọ̀ kọjá fáwọn èèyàn ní díẹ̀ sí bí tó ṣe ń ṣẹbọ ní sòòsà wọ́n wá sọ pé àwọn bàbá yìí ń kọ́ tó bá pè ní tí wọ́n ṣe ọ̀dá wọ́n pàtì tó bá pè ní tá à ń ṣe ọ̀dá wọn bá sọ fún wa ọ̀dọ́ wọn náà láti ń gbà àwọn bàbá o tá ni bàbá aránù ti kó bá ní tá ni bàbá aránù ti mú ni wọn náà bàbá yẹn kọ́ là nábì tọ́lọ́ ọ̀ràn sí ẹ bàbá yẹn kọ́ là nábì tọ́lọ́ ọ̀ràn sí ẹ nítorí pé tí wọ́n bá ra amújọ gbẹ̀ndàl tọ́lọ́ sọ pé thumma al-jahima sallu ẹmu ẹran mu ẹran lókun ẹran sẹkẹsẹkẹ ẹ wá sọ sínú náà jahim ṣé wọn náà tẹ̀lé ní pílẹ̀ máàmù rẹ nu ṣé wọn náà tẹ̀lé pé àwọn baba ń gbẹjọ́ rẹ nu ọlọ́dà kò mọ̀ sàwọn àlọ́ máa ná torí délé la ilaha illallah tó bá ti gbàgbọ́ gbogbo àwọn pálapàla gbogbo àwọn rádaràda gbogbo àwọn katakata èèyàn pàtì èèyàn pàtì ní kéèyàn gbà fọlọ ẹni tó bá ti gbà fọlọ ọlọ́wọ́ bó tó ọlọ́wọ́ bá tó sọ oni innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun àwọn káfíìrì ni ẹ o tọ́ba ti sọ fún ọ pé la ilaha illallah wọ́n gbẹ́rù wọ́n gbarí wọ́n fi mú fìrì páwọn ní nǹkan kan fi la ilaha illallah ò ṣe ṣé wọn náà ṣe bẹ́ẹ̀ náà ni wọn náà rí gbọ́dọ̀ sọ fún ọ pé la ilaha illallah kọ̀mọ̀ sí ọba akátọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tí wọn náà ní bẹ́ẹ̀ ni mo gbà bẹ́ẹ̀ èmi ò tiẹ̀ lẹ́bọ lẹ́rù rárá àbò tí ẹ gbọ́ òfin mú fìrì oyin mú ọkọ̀ pàkọ́ pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ báwo la ṣe wá ṣe tàwọn Bàtálá báwo la ṣe tàwọn ọ̀sà ògìyàn báwo la ṣe ṣe tàwọn ọ̀sà aṣọ́bí tó gbogbo àwọn ilé apá wọn ti ní rárá o rárá o àwọn amúgbálẹ́gbẹ́ nu àwọn amúgbálẹ́gbẹ́ fún taani tí a mọ̀ pọ́ lẹ́ ní bùkátà amúgbálẹ́gbẹ́ àwọn ọ̀lẹ́ ló ń bùkátà amúgbálẹ́gbẹ́ gẹ́gẹ́ bí ìṣe àwọn ọmọ téèyàn kan bá wà tó bá fi so lórí wọn tún yan gbákejì fún un nítorí pé olórí lè sàárè kọ́mọ wà bí iṣẹ́ kíbi iṣẹ́ ọmọ bá dàrú eléyìí ó dípò rẹ̀ wọ́n lè pé lórí ọ lọ sílùú kan kọ́ lọ sójú lé iṣẹ́ nígbà tí ọba sí létà ní ọmọ mójútó lé sọlọ wọn bẹ lẹ́dàá wa tí ń lẹ́nu sọ pé àwọn àwọn kúgbẹ́kúgbẹ́ la fún fọlọ́ ẹlẹ́dàá wa ọlọ́run gata ń torí di eléyìí báyìí agbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé la ilaha illallah wa táwa gbàgbọ́ agbọ́dọ̀ dúró tì a ò sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó yà ṣekúṣẹyẹ ìgbà kan la ilaha illallah ìgbà kan àtúmọ̀ á ṣe kúfúrú ìgbà kan la ilaha illallah ìgbà kan àtúmọ̀ á máa ṣe ń tọ́ta kòtò lọ́wọ́ ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ kò gba la ilaha illallah gbọ́ ẹ sì rí gbogbo àwọn ẹni tó yapa sí la ilaha illallah ọ̀rọ̀ wọn hàn dáadáa ọ̀rọ̀ jama láìla sáwọn mùsùlùmí wa nù jama láìla láìla ó túmọ̀ sí kò sí ní ko ń jọ́sìn fún kò sí ní ń jọ́sìn fún ẹ gbọ́dọ̀ mbẹ́ torí ìwọ wa lọ darapọ̀ mọ́ ọ sákò lábẹ́ ọkọ ọ lọ darapọ̀ mọ́ jama ọkọ wa yarí fún pé jama láìla yẹ bá wò. ìwọ ò ṣe láìla ìlàlá ọ̀hún ṣe láìla ọ̀fẹ́ ya kẹfẹ́rí ni ó ní ó ní kò tí ì yé ni ó tún gbé ẹ̀rọ bá ní sọ̀rọ̀ fún ṣéwù wọn ó ní kọ́ bọ́kọ̀ ń sọ̀rọ̀ kọ́kọ́ ń kọ́lọ́ kọ́lọ́ fi mọ́lẹ̀ sínú ilé ayé tiẹ̀ náà láago pé ẹ wọn fi ni pé ara jẹ̀mọ́ kò kíyè sára ọkàn wòsàn torí pé ìwákùwà tí ọmọ Yorùbá ń wá ìní ń jẹ́ kí wọ́n máa lọ sí di ìranù ìní ń jẹ́ kí wọ́n sọnù lọ́pọ̀lọpọ̀ owó kálukú ń wá owó burúkú ni àwọn ẹni tó bá lọ sí jama láìla ó lówó ok ẹ rí jama láìla ẹ lè ró lówó mú wa ń bẹ àwọn tí yà ń jẹ náà àwọn tí yà ń jẹ tọ́lọ̀ ń bá wa fún wọn lówó náà sọ wá túmọ̀ sí pé láìla tí wọ́n ń ṣe ọ̀nà ni àbí kúfúrú láìla fa láìla lórí délé ọ̀dọ́ wa wa o ká ṣọ́ra o ká má sọ ẹ̀sìn tiwa nù o ká jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba. Ọlọ́run ní wa yaquluna inna latariku alihatina li sha'irin majnun tó ti sọ fún ọ pé la ilaha illallah wọn gbẹrù wọn gbẹrì wọn máa sọ pé fi àwọn òòṣà wa fún akéwì tọ́jẹ́wèrè yìí ni ànábì wa náà ń bá wọn fa sallallahu alayhi wa sallam ànábì ti ń kí alukur'ani tọ́lọ́ ni wa ma allamnahu ash-shi'ra ma yanbaghi lahu ààfin wìkọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam kò a tọ́ sí ààfin wìkọ́ kò tiẹ̀ tọ́ sí ẹ wá gbọ́n táwọn pònú káfíìrì ń anabi wọn la kéwì ni ààfin wìkọ́ kò sì tọ́ sí kó kéwì wọ́n tún ní majunúnù ni wéré ni la ó túmọ̀ sí pé nǹkan tuntun nǹkan tuntun ẹni kọ́ àwọn èèyàn máa pẹ́ ni máa ń pè wọ́n lọ sójú ọ̀nà máa pè ń tẹnika bá wọn pè é pé ẹsìn lọ ẹmẹsẹbọ ẹsìn lọ ẹmẹsẹbọ alákatakítí kan wọn tẹ̀lé o àwọn ọmọ alákatakítí kan wọn tẹ̀lé o ẹnìkan tó gba wèrè tẹ̀lé o. ok ìyẹn ni kẹ́yìn fẹ́ ṣẹbọ kú kẹ́lẹ́ wọná rọrùn ọmọ yín sì fẹ́ yẹ ọmọ yín ọ̀fẹ́ wọná tí bàbá bá wọná bá wà tí bàbá ṣé ìwọ wa tẹ̀lé bàbá tiẹ̀ a náà nígbà tí èsì kórìí tiẹ̀ dọ́ta ọmọ wa mójú ọ̀nà tànàbì Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ̀nà bàbá tó wá ní ah, àwọn gba wèrè mẹ́sìn ní tẹ̀lé ah, ta ló wá gba wèrè máa ti ń ṣe o ẹ̀yin tẹ́ dandan àfi kẹ́ náà àtẹni tó ní èmi ò ní náà ẹni tó ní dandan náà nǹkan kan sọ pọlọ gbé torí rẹ̀ à ń bẹnu àtẹ́lu ẹni tí máa ń pè ní lọ sí diwa sórí rẹ̀ kése nǹkan tuntun ọgá wa ni anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ní kíni ṣááír wọ́n tún pè ní wọ́n ní akéwì ni ní wèrè pé wọ́n ọ kò sọ di o anabi ń wèrè anabi ni kò sọ anabi di wèrè torí kí wọn náà o ní wèrè ni lọ́wọ́ náà bá fi hàn wọ́n wàá fi wèrè hàn wọ́n wàá fún wọn wèrè bẹ́ẹ̀ náà ni bàtà ti pè ọ́n wèrè ọlọ́run sì ṣe ìwé ṣe wèrè lọ́ba ní wàá wàá fi wèrè hàn wọ́n wàá wèrè fún wọn lọ́ba jáde lọ́ba bẹ́ẹ̀ wù ọbọ̀ tókè ó tún ti pọ́ bọ́ were ó lóun fún wọn lónìí lọ́ba bọ́ títì lọ́ba di pé àwọn tó pọ̀ wèrè dà lọ́ba di à ó torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn èèyàn àwọn ọmọ ro aburú sí ọ bí kò bàjẹ́ fún ọ wọ́n máa ro aburú sí ọ bí kò ta fún ọ ìwọ má ṣe tẹ̀lé wọn lórí tí wọ́n ń rò sí ọ kọ́ ọ má bàa di tí wọ́n rò sí ọ eléyìí pàtàkì púpọ̀ nù gbèsè ayé wa ọ pàtàkì púpọ̀ nù gbèsè ayé wa wọ́n pè yàn ẹ́ ah, ó nàkúnà ni ó ni torí pé ẹran ẹbí lọ́wọ́ torí pé ń rara lọ́wọ́ torí pé ń iye kan lọ́wọ́ wọn wá ní ọ̀nà bùtùlù ní ọmọ ìyá ìyẹn ni pé kò jẹun kò rẹ nìkan lọ́wọ́ kọ́mọba àdónà bùtùlù lọ́nà bá ní ọ̀wọ́ àfìnà bùtùlù hàn wọ́n ó ọjà gbogbo ẹni ọjà gba bí jáde gbogbo ẹni ti wá jáde wọ́n á polówó kínní ó tún lọ nígbà gbogbo títì tó wo àdúgbò yín lọ́tún àti lọ́sì kan ọ̀wá ní káwọn ọmọ kún òru kátàn owó gbogbo ìtọ́wà lẹ́kún wa wọ́n fi hàn wọ́n ọ́ sí pè ọ gbé bọ́ǹdù one hundred thousand ó ń gbélé lórí ó ń gbélé lórí pé ìwọ náà ti sáyẹ̀nsì ó ti wá di tí wọ́n pè ọ́ báyìí ó ti dọ́nà àbùtùlù àwọn èèyàn ẹnu tiwọn àwọn máa fẹ́ fi ba nǹkan jẹ́ ni wèrè èèyàn iná wa máa tẹ̀lé téèyàn fẹnu sọ ní ìbàjẹ́ tiẹ̀ mọ́tẹ̀lé àyàfi tó bá pòrí tiẹ̀ náà ti dàrú torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n bá ti pè lórúkọ kan tí wọ́n bá ti bàjẹ́ lọ́nà kan ìwọ fi hàn wọ́n pé wò ó rí bẹ́ẹ̀ dáadáa ní kò tẹ̀síwájú ní ṣíṣe. wọ́n fi hàn wọ́n pé kò rí nígbà tápà anabi sallallahu ń wéèrè ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì láǹfààní àti gbọ́rọ̀ ẹnu anabi sallallahu tí wọ́n sì súnmọ́ tẹ́lẹ̀ wọ́n súnmọ́ kí tọ́lọ́ máa fẹ́ tán dáadáa ká ẹnu onílara lọ́lọ́ máa lò ahọ́n onílara lọ́lọ́ máa lò gbogbo yẹn ń kórìíra gbogbo yẹn ń bínú yín wọ́n pè

wọ́n wí bẹ́ẹ̀ lábákàlẹ́kẹ́ òun tún délùú tó àwọn tún lólórí ibu rẹ̀ wà ń bẹ̀ ọ́ wọ́n wá láǹfààní àti gbọ́rọ̀ ẹnu yìí tó bá gbọ́rọ̀ ẹnu yìí torí pé ah sentence sọ fara yín náà níta fi ń pè é ibu kò jù náà lọ a pé òun náà darapọ̀ mọ́ yín òun náà darapọ̀ mọ́ yín subhanallah so bẹ́ẹ̀ ọlọ́run tó bá fẹ́ gbé yín hàn ẹni tí ń sè lára yín lọ́lọ́run ó lò bí wọn ni tọ́lọ̀ ń bá fẹ́ fi ọlá ńlá kan hàn tọ́pa mọ́tàwọn èèyàn ọmọ ibi tọ́lọ̀ ń lò láti polongo rẹ̀ ní kíni ahọ́n ẹni tí ń sè lára yín àsìkò tó ń pa ànábì ní wèrè gbogbo ẹni tí ò mọ ànábì rí tí ò gbọ́rọ̀ rẹ̀ ni wọn láǹfẹ́ lọ gbọ́rọ̀ wèrè o bàtà dọ́dọ̀ rẹ̀ ti ń kí alukurani sí wọn létí pé ṣé wèrè wá lélẹ́yìí ṣé ti ń sọ lẹ́nu iṣẹ́ wì ni eléyìí kọjá ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹni tí sì ń karu eléyìí síyàn létí kò lè jẹ́ wèrè láéláé kí ni wọ́n fi gbọ̀gbọ́ ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu pọ̀pọ̀lọpọ̀ ṣe ń di mùsùlùmí nù pọ̀pọ̀lọpọ̀ ṣe ń di mùsùlùmí nù ọ̀tọ̀ ọmọ pọ̀ nǹkan ló ń ṣe sábàbí tí islam fi tètè taka torí di eléyìí báyìí bẹ́ẹ̀ ni njẹ́ yẹn ṣe ẹ̀yẹn sátìjọ́ dá àárín àtọ́ náà ẹjọ́ dá ọlọ́run ti ṣe tán láti tún àárín àtẹ̀yàn sí torí ẹ ẹ ká gba la ilaha nínú ìgbésí ayé wa ó wà nínú hadith lọ́pọ̀lọpọ̀ ohun tó tọ́ka sí pé àfikà gba la ilaha illallah lè rọ́nà lọ àìgbà la ilaha illallah ó túmọ̀ sí pé èèyàn wọ́nà láti rọ́nà lọ ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó pe àwọn májẹ̀mú yìí àwọn májẹ̀mú méjèèjì yìí àwọn olùmọ́tòfẹ́ lẹ́ẹ̀kẹjọ kún wọn ní ká sá ìgbàgbọ́ sí gbogbo tí wọ́n ń lẹ́yìn ọlọ́run gbogbo ń tẹ́sí lẹ́yìn ọlọ́kasá ìgbàgbọ́ sí. ẹnìkan ní èmi gba ògùn gbọ́ èmi àwọn adá lóhùn pé wàláhì ìgbà ògùn gbọ́ ẹnìkan ló ń gbèsè gbọ́ èmi àwọn adá lóhùn pé wàláhì ìgbèsè gbọ́ mo sì kẹfẹ́rì sí. ẹnìkan sọ fún mi ó ní òun tó ó ń sàgó wa sọ fún pé wàláhì mọ́sá ìgbàgbọ́ sí sàgó so ọgbọ́dọ̀ sa ìgbàgbọ́ sí gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn Allahu Rabbul Alamin ọwọ́ afẹ́ sọ bẹ́ẹ̀ ahọ́n rẹ̀ wá ń ká ọ̀rọ̀ pakasọ lẹ́nu rẹ̀ pé ah òsògì yẹn mà ní ah ògì yẹn fún rẹ̀ kí wọ́n á pè mọ̀ sá ah ẹnu mi ọ̀rọ̀ ẹnu mi ọ̀rọ̀ ẹnu mi àgò irọ́ lásán ọfẹ́ wọ náà rọrùn ọfẹ́ wọ náà rọrùn ọgbọ́dọ̀ sa ìgbàgbọ́ sí gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọ̀nà gbogbo wọn sì lè wọn gbé ga tó ó rí i pé mọ́sá ìgbàgbọ́ sí i. sọ wá fẹ́ pé ọ̀gbà òsálẹ̀ wa gbọ́ bí à ṣé ẹ̀ tí gbọ́ bàbá mo ti sọ ti pẹ́ bọ́yá yẹn ò sí mbẹ́ mọ́sá ìgbàgbọ́ sí i million percent. ẹ̀rọ pé ẹ̀rọ ọba gbogbo ẹni tí ń sìn náà gbogbo ẹni tí ń kápò sí ẹ̀rọ ọba àwọn pé ẹ́ nǹkan omi ìdè ọ̀sẹ̀sẹ̀ dé ó ti dé tipẹ́ bẹ́ẹ̀ náà ni nílò yín wọn ló ní kálukú gbọ́dọ̀ dá owó kan lọ́dọọdún fún sàlù àìjẹ́ bẹ́ẹ̀ aburú ọmọ ṣẹlẹ̀ sí ọ wá sọ pé mo sa ìgbàgbọ́ sí òsàyàn mo sa ìgbàgbọ́ sí ọlọ́run ti parí ọ̀rọ̀ ó ní lakum dinukum waliyadin ẹ̀yin lẹ́ẹ̀lẹ́sìn yín èmi náà lẹ́sìn tèmi tí mo ní islam kò síbi tí wọ́n ti rìn pàdé pẹ̀lú ẹbọ rí látijọ́ tí islam ti wà láyé wọ́n tàta pín sẹ́ni pẹ̀lú ìṣèkèfèrí sọ́lọ̀ wọ́n tàta pín sẹ́ni pẹ̀lú ìṣẹbọ sọ́lọ̀ ń bọ̀ wá ló ti wá di àdàlú lọ́pọ̀lọpọ̀ jẹ́ pé bí ṣe ń ṣẹbọ ní sóòsà ó tún ló ń ṣe islam ọgbọ́dọ̀ sa ìgbàgbọ́ sí gbogbo tí wọ́n sì lẹ́yìn ọlọ ọ̀kan bọ ṣéwù kan wọ́n ṣéwù yìí làwọn ń bọ tọrọ bá ti sọlọ wọn máa pè ní nǹkan nyaasi nyaasi nyaasi kí ni wọn lọ ní ọgbà wọn ẹni tí o lè gba rẹ lọwọ lọ́wọ́ kú rí nǹkan bẹ́ẹ̀ ikú pa àbí mo lọ́wọ́ ń bo lọ́wọ́ jáde èèyàn tí lè gba lọ́wọ́ ní ọwọ́ àgbà wọn yakata yakata wọn gbé wọn ọwọ́ àgbà ọdájú pé tó o ronú dáadáa ó rí i pé ọ̀ ń rẹ wọ́n wá sọ pé ọ̀sà ìgbàgbọ́ sí Nyas ọ̀sà ìgbàgbọ́ sí Abdulkadir Jelani ọ̀sà ìgbàgbọ́ sí Ahmadu Tijani gbàgbọ́ Allahu Rabbul Alamin gbogbo àgbáńlá a oríire àwa mùsùlùmí ẹnì pé ńgbà táwa ń sin wa là ń ń ẹ̀rù bọ́lọ̀ sí fa wa mànà tó kí là ní dúpẹ́ fọlọ̀ sí kí là ní dúpẹ́ fọlọ̀ sí. ọba tó ṣe pé kìí kú kìí rùn ẹ̀wọ̀n gbogbo tí wọ́n pè láyé tó bá jẹ́ pé ó jẹ́ abẹ̀mí nígbà kan ńbọ̀lọ́wà nìsín ńbọ̀lọ́wà nìsín ṣé wọ́n ti di nǹkan àgbàgbé wọ́n ti di ẹni tó wà lábẹ́ ẹlẹ̀ èyí tí ó sì tí kú yóò kú náà ni kullu shay'in halikun illa wajha kò sí nǹkan náà àfikọ́jẹ́ pé ó parun yọ parun yọ parẹ́ àfọlọ́wọn ọba ẹlẹ́dàá nìkan tí ọba tó ṣe kó náà lọ́ba àná ọlọ́ba òní ọlọ́ba láéláé tó ń lọ ẹ̀kọ́ òsìn ni àbí ń jẹ́ pé ń bẹ kò ní sí má ń jẹ́ pé wọ́n ń sìn tó dé èèyàn ó náà máa ń yàgbẹ́ ńgbà tó wà láyé ǹjẹ́ òun sìn ń yàgbẹ́ tó náà bá sì ń yàgbẹ́ ẹgbẹ́ rẹ nífà ó tún fọ́ bomú pé òun ò lè kó òórùn yìí mu ni wọ́n ń pè pé tẹ́bí bá ń pa sá sókè sódò ni pé ẹgbàá mi ara mi o inú ń ta mi o subhanallah ni wọ́n wá ń pè ọ̀dájú pé ò lérò bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ń pè gidi ń pè pẹ̀ńkọ́ ó dúró síwájú òòsà ṣègidì ọkàn dúró ṣègidì ni kò lè ṣe nǹkan kan tó bá létí yóò gbẹ̀kẹ́ dúró ni òòsà tó dúró wájú ẹ̀hún tó bá gbá lẹ́sẹ̀ wàláhì kò ní sá ọgbà tí ó wò dànù ni ìwọ́n sì dúró síwájú rẹ̀ ọ̀ ń sunkún fún mi lọ́mọ jẹ́ ńlá jẹ́ ńlówó jẹ́nula jẹ́ lówó la hawla wala quwwata illa billah ọ̀dájú pé ò lérò ẹlòmíì wọ́n sì di ma wọ́n di ìyàwó ó dìde Ọ̀ṣun Òṣogbo ó dìde Ọ̀ṣun Òṣogbo wọ́n làwọn bá wọn kópa nínú ayẹyẹ ọdún yìí kálukú akó bùkátà tirẹ̀ ó kó lọ bọ́ Òṣogbo ó dàbí bùkátà lọ sí hajj tí gbogbo mùsùlùmí ń bẹ́ lọ láràfà àwọn wa kó lọ Ọ̀ṣun Òṣogbo àti wọn ará àwọn ìjọba tí ń bá wọn gbẹbọ lárugẹ oníkálukú àwọn gan Ọ̀ṣun Òṣogbo ojú òun là kó òun lówó Ọ̀ṣun Òṣogbo fa ẹgbọràn odò fa tó bá tó kónú ẹ kómi ọwọ pọ dáadáa yóò rú ọlọ ní tọmọtọmọ òun ọmọ pé ẹ ń ṣe nǹkan kan bọ wa yawmal qiyamati yakfuruna bi shirkikum tó bá jọ gbẹndà òkè àmọ́ gbogbo ń tẹ́ lẹ́yìn Ọlọ́run wọ́n sá ìgbàgbọ́ sí i wọ́n Ọlọ́run àmọ́ wọn wà rí wọn sódò wà rí ọ ni. ìdí pé kò rí ọ náà ní kó tó bá kó bẹ̀ yóò gbé ọ lọ tọmọtọmọ tìyàwó tìyàwó. sọ nítorí di eléyìí báyìí ká fọlọ ni o àwọn akíní kan ọ̀ràn míyàn àwọn kan lọ péjọ ọbẹ̀ wọ́n tún ṣe kíní kan sóró wọn lọ́ràn nìyẹn wọ́n tún péjọ rẹ̀ nílé a ah, pọ̀ nílé wọ́n dàbí kápítà láyé torí bẹ̀rù àwọn ilẹ̀ yorùbá yìí náà ga gbogbo kọ́nà tó bá wọ̀ náà kún bẹ́ẹ̀ sọ́ra fún òjìnà sí o sọ́ra fún òjìnà sí gba islam kò lè bá a sórí rẹ̀ gbala ilaha kò lè bá a rọ́nà lọ torí ẹ ẹbọ kéré ni gbogbo ẹ òòsà kéré islam wa títí alẹ́ wa. ọmọ alijanna ni kò sewa ọlọ́run dàkú má sewa lọ́ máa ná. aqulu qawli hada wa astaghfirullah al mali li wa fa fastaghfiruhu innahu huwa al-ghafur ar-rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله dájúdájú كيف ti الله ṣàlàyé ní jùmọ̀ àtọkọjá òun náà ni ó jẹ́ ọjọ́ kẹsàn-án nínú oṣù ọlọ́run ọba wa eléyìí tá à ń pè ní al-muharram oṣù kínní nínú kàlẹ́ndà islam oṣù tá wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi yé wa pé yàtọ̀ sóṣù ramadan kákẹ́nu rọ́ṣẹ̀sì fọlọ́n kọ̀lọ́.